so bàbá fẹ́ mú wa káàkiri wọ́n fẹ́ kọ́kọ́ fi àwọn ojú àwòrán áfíríkà tó ya àwòrán áfíríkà tó ń sọ̀rọ̀ dé lórí yẹn bàbá fẹ́ fi wọ̀n wá bàbá ẹ jẹ́ bá ẹgùn bẹ́ẹ̀ jọ. bó ṣe léyìn yẹn gan ilé ibi tí ẹ ń wò yìí àwòrán áfíríkà map tó lòdùmarè dá sílé Ifẹ̀ lẹ́ ń wò yìí tí Ọlọ́run fi sílé Oòduà òun lẹ́ ń wòye o kì í ṣe pé èèyàn gbẹ síbẹ̀ o àbọ̀bá lábọ̀bá o bá ti ba náà lélẹ́yìí o ọlọ́run wá gbé jáde gidigbe ká lè mọ̀ pé ilé Ifẹ̀ orírun àgbà ńlá yé ni náà lẹ́ ń wòye o gbogbo ẹ̀yàn ọmọ adúláwọ̀ ẹ̀rí báyìí bí o ìdí odò àlẹ́ ti ń wọlé yìí o bí àpẹẹrẹ lẹ́ ń wòye o pé ilé Ifẹ̀ ni orírun ẹ máa wò ó. bàbá ẹjọ ṣe wọn gbẹ síbẹ̀ ni àbí báwo ló ṣe. wọn ò gbẹ bá ṣe sọ o bá ti bá ń bẹ̀ náà rí o àgbẹ̀ o kàn bá gbẹ́ bá àrójú mẹ́tẹ́ ń ṣáà káàdì àmọ́ náà wọ́n máa sọ pé ìgbà tèmi a máa wá rí kedere gan-an báyìí kó jáde gbogbo ayé dẹ̀ ń rí táwọn rí bó ṣe rí bó ṣe rí rèé o. so agbègbè tá a wà yẹ ìjọba báyìí bá a sọ bí agbègbè yìí ṣe. ibi tí a wà ibẹ̀ là ń pè ní ìdíò ilé Odùduwà ibẹ̀ là ń pè ní ilé Ifẹ̀ Ìlàrẹ́ quarters ibẹ̀ ló wà. ìjọ ṣe ibi tí Odùduwà gbé nígbà tó ń lọ àyè. ibi tó ń gbé náà níbí ààfin níbi tá a wà yìí ilé tó ń gbé dẹ̀ wà lókè ọ̀dọ̀ wa ń bí tó jẹ́ pé ilé tó ń gbé ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ lọ́gán lọ́wọ́ sí i ẹjọ́ àwòrán wo la wá ń wò níwájú yìí. àwòrán Odùduwà náà ni nígbà yí ẹ gbogbo tí a ń sọ nítan ìlà tààrọ ń tọrọ ọmọ náà lélẹ tí ẹni tí ò bá a mọ tó bá débi tá a máa béèrè nípa ẹ pé Odùduwà fẹ́ mọ̀ báwo ló ṣe rí gan a máa wò pé. ẹ jẹ́ ká súnmọ́ bàbá kẹ́lẹ́ fi. bàbá fẹ́ fi àwòrán yìí wọ̀ wá lẹ́kùnrẹ́rẹ́ ká lè mọ àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa àwòrán yìí bàbá ẹjọ́ à ń wo Eh, Oòduà ń wò yẹn o ó mú ẹ̀wọ̀n dání gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí gbàràṣẹ́ tó wá sí rọ̀ṣì bíi òun la fi ran aláyè adìyẹ tó tán lẹ́yìn gbà yẹn lọ́rùn nígbè ọ̀kìnrin àná lẹ́wọ̀n lẹ́sẹ̀ rẹ yẹn nígbà tó bu yẹpẹ́ lẹ́sẹ̀ tó nǹkan rọ̀ sílẹ̀ tádìyẹ yẹn tán lẹ́ lọ òun lẹ́ ń wò yìí àkẹ́kọ̀ọ́ tí wọ́n lò kéèlè eléyìí tó máa kọjá jáde àwọn nìyẹn wọn ní àkẹ́kọ̀ọ́ nídàájọ́ Olódùmarè ojúmọ́ bá ti mọ́ àkẹ́kọ̀ọ́ máa kọ́ òun ni kékeré kí ọmọ àkọ́kọ́ ké látago mẹ́rin méjìlá ọmọ asọ táìmù fún kálukú gbà á ṣe òun lè tẹ́wọ̀n lọ́wọ́ ọ̀pá gíga rẹ̀ odò àlẹ́wò àlẹ́wò lórí ẹ̀yẹn bá ṣe bó ṣe máa ń gbà á ṣe nìyẹn eléyìí ogun tọ́lọ̀ ń jẹ fún oòdùà láti òde ọ̀run wá lẹ́wò yẹn àpò àlẹ́ wá gbégbé sẹ́gbẹ̀ yẹn o àpò yẹn náà máa ń kó oríṣiríṣi nǹkan sí ní àpò wa ẹ ṣeun wọn ti sọ àtẹwọn wọn ti sọ ṣé nìyẹn ẹ ṣeun bàbá so. ibi tí wọn wò yìí ok mo bá tún fẹ́ fi kàn mí wọ̀n wá o. odù tó dálẹ̀ gan lélẹ̀ ilẹ̀ láfi dálẹ̀ àti òde ọ̀run ọ̀kan onílẹ̀ onílẹ̀ ọ̀kan wọ́n rí. ilẹ̀ hmm, ń wò lẹ̀ odù yẹn lẹ̀ ń wò yìí o. ìyẹn ni ọ̀kan lọ́tún. Hmm, ọ̀kan onílẹ̀. ok hmm, ọ̀kan ọ̀hún wọ́n ní. ọ̀kan ọ̀hún wọ́n rí ǹjẹ́ ó tún ní àwọn kan míì tẹ́ tó fẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ nínú agbègbè yìí. Ah, a lè ṣíjú báyìí lọ ilé ayé la ń wòye àlè fi hàn yàn àárí tán ibi tó bá yẹ kẹ́ rí mbẹ̀ la máa rí ọkọ̀ ìjẹ́ pé ibi tẹ́ ń wòye ikú lè gún wáyé hmm. ìyá wa tọ́jọ́ bàdé ń bí léde àárín àlè àwọn tó ti bọ́ ọmọ rẹ̀ ibi tí wọ́n gbóhùn sí ìgbà tó ń òun ló délé nígbà yẹ ogun tí wọ́n gbogbo ìyàwó lọ sílé ìsọ̀yà ìyá wa yẹn ló délé di gbogbo wọn lè jẹ́ kí gbogbo àwọn ìyá wa lọ tán lọ́dún wọn ní nǹkan tó fi máa ń jísìn bẹ́ẹ̀ bọ́n fún fún báyẹn pé àmọ̀dúpẹ́ òun ló yẹ ká dúró báyìí tó bèbí fíìmù wà nìyẹn ẹ baba mm. ẹ ṣeun so uh, i've interviewed baba so you are going to be uh, seeing the interview uh, later thank you very much don't forget to click on the red subscribe button down below to subscribe free of charge so that you don't miss anything on this channel so baba just showed us the sign that you are seen on the ground there the Odudua. I mean the African map which is there and of course this is how uh, exactly this is exactly the, uh, the, uh, the, the structure of Africa. As you can see, even the uh, you know if you have under, if you have studied the world map very well, you will know that uh, this is actually the map of Africa, and this indicates that um, is actually the source of humanity. It is the source of the heart. You know, as you can see. Thank you very much. Thank you very much. So watch out for the interview that I had with Baba. Thank you and get a better life.